وكل ضلالة في النار أيها الأحباب إن موضوعنا اليوم إن شاء الله أيها الأحباب مواصلة عوامل الثبات على دين الله الذي بدأنا منذ الأسبوعين الماضيين والاستقامة هي كما قال ابن حجر الاستقامة كناية عن التمسك بأمر الله تعالى فعلا وتركا وهي منزلة من منازل العبودية التي من أجلها خلق الله الخلق وبعث الرسل وأنزل الكتب وأمر بالجهاد وبها أمر نبيه صلى الله عليه وسلم وأصحابه وجميع المسلمين في قوله سبحانه فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير وقال قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون وقال وقد قال أبو بكر الصديق رضي الله عنه الاستقامة أن لا تشرك بالله وقال ابن رجب وأصل الاستقامة أن يستقيم القلب على التوحيد فإن استقام القلب على التوحيد استقامت الجوارح كلها على طاعة العزيز الحميد ونسأل الله المولى مقلب القلوب أن يثبت قلوبنا على دينه وأن يصرف قلوبنا ووجوهنا على طاعته وفي الخطبة الماضية تكلمنا كثيرا عن بعض عوامل الثبات ومما ذكرنا تدبر القرآن ومدارسته وتدبر قصص الأنبياء والمرسلين الواردة في القرآن الكريم وكذلك ذكرنا الاستجابة لله ولرسوله صلى الله عليه وسلم وسبق الكلام عن ذكر الله في كل مكان وحال وكثرة عبادة لله سبحانه وتعالى وطاعته والقرب من العلماء العاملين المخلصين والثقة بنصر الله ووعده ومعرفة زين الباطل واليوم إن شاء الله نواصل بالعامل التاسع وهو الدعاء أقول لكم الله وبركاته kí ọlọ́ọ̀bá kí ó gbọ́ pẹ́ nìkọ̀kọ́ wa kọ́lọ̀ kó ṣe àlékún ìmọ̀nà wa ó fi fi ẹsẹ̀ wa nílẹ̀ ní ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́n ọba ní àwọn kútùbà wa méjì lélẹ̀ tí ó ti kọjá sẹ́yìn àwọn nǹkan tí a fi ń bára wa sọ̀rọ̀ òun náà ni àwa mi lu sábàbí kí ni àwọn nǹkan tí máa jẹ́ sábàbí ìdúró déédéé àlàyé nìlà sójú ọ̀nà ọlọ́wọ́n ọba àdìsí ọlá eléyìí tí a fẹ́ pera wa sí wàlìsíkọ́ọ̀mẹ́tù kama qala ibn hajar ìdúró dédé tá ń sọ yìí gẹ́gẹ́ bí ibn hajar ṣe sọ pé àtàmọ́sòkò ó ní ìrí àpínà yàtọ̀ àìlèsàmọ́sòkò bí amrillah ó ní ta bá ń sọ wípé àlìsíkọ́ọ̀mà ìdúró ṣíṣe ìdúró dédé òun náà ni ìgbámú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àdèkè ọlá àti tó bá kọ̀ fún wa pé ká jìnà sí ká jìnà sí eléyìí náà ni tí ó ń jẹ́ ìdúró déédéé ẹ wá rí ìdúró déédéé istiqama manzilatu min manazili al-ubudiyya ó jẹ́ ibùsọ̀ kan àbí ìpele kan nínú àwọn ìpele al ìmásin ọlọ́wọ́ ọba ajiliha khalaqa Allahu al-ibad ìjọsìn eléyìí tó ṣe pé látara rẹ̀ nítorí ipi ẹ̀ lọ́nà ọba ti dá gbogbo àwọn ẹ̀dá khalaqallahu al-ibad ọlọ́wọ́ bá dá àwọn ẹ̀dá torí pé kí wọ́n lè máa sin ọlọ́wọ́ ọba lékè ọlá ní min ha torí ìjọsìn yìí bọ́ ọlọ́wọ́ bá gbé àwọn òjíṣẹ́ dìde torí ìjọsìn yìí ọba ti sọ àwọn kalẹ̀ wa ha. bákan náà rúfìá rọ́ọ̀yà fìlì jihad fi sabilillah torí káwọn èèyàn lè sin ọlọ́wọ́n ọba àlékè ọlá nìkan ọlọ́wọ́n ọba tún pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ pé kó jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́n lẹ́yìn tó fi ń fi ẹ̀sìn ọlọ́wọ́n nílẹ̀ bákan náà òun ni wípé ọlọ́wọ́n tó wá dá wa ó pa ànábì rẹ̀ láṣẹ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí lápapọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tó wípé kama umirt ọlọ́ọ̀bá pa ànábì láṣẹ nínú suratu Hud ọlọ́ọ̀ ní fastaqim ọlọ́ọ̀ ní èrè òjíṣẹ́ dúró déédé kama omeri gẹ́gẹ́ bí wọ́n ṣe pa ẹ́ láṣẹ ànábì wa Muhammad ó sọ nínú ọ̀rọ̀ ó Hud wa wa ó ní súrátù hood. àti àwọn súrà tó dà gẹ́gẹ́ bí súrátù Hud gẹ́gẹ́ bí súrátù Waqi'a ó ní àwọn súrà yìí wọ́n wú mi wu ewu lórí kí ló máa ń múyàn wu ewu jọmọ́ nínú tó máa ń fa ewu òun náà ni wàhálà àti ìdààmú tí dààmú bá pọ̀ tí wàhálà bá pọ̀ ó máa ń bí kí èèyàn wu ewu kódà ní ìgbà tí ò sì yẹ kó wu ewu nígbà tí wàhálà bá pọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní súrà yìí àtàwọn tó dàbí tiẹ̀ nígbà tó wá ń béèrè wípé kí ni nǹkan náà tó fa sábàbí ewu tí ànábì wù tó fa ìdààmú ka sọ̀rọ̀ àyẹ̀sẹ̀lá nínú súrà yìí wọ́n lòun náà ní àyà yìí pẹ̀lú ìdúró dédé ànábì sọ̀rọ̀ àyẹ̀sẹ̀lá bó ṣe tó bó ṣe ń ọlọ́wọ́n bá rẹ̀ tó débi pé ìyàwó ń ìyàwó Àìṣà ó wá sọ fún ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀rẹ̀ òjíṣẹ́ ọlọ́ọba ṣe ń díẹ̀ díẹ̀ ìwọ ní ọlọ́ọba ti ṣàforí díẹ̀ ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ tó ti dá èyí tí wà tó máa dá kí wá sọ ó ní na-akụ ṣé kò dáa ni kí n jẹ́ ẹrú tá a máa dúpẹ́ bí ìjọ tó pa lọ́dí láti ẹ̀sọ́ ìrìnàjò tẹ́lá pé pàtẹ́kì dúró déédé ilé ìwá kó ìdàmúbà lọ́dí sọ̀rọ̀ àjò tẹ́lá lẹ́yìn tí ó lè sùn yìí tó ṣàǹsìn ọlọ́wọ́ bá tó rọ́nà ọba tó pa aláṣẹ ń bẹ̀ pé wà á gbúdú rọ́bàkà hátà yá sí akalẹ̀ ẹ̀bí máa ṣe ọlọ́wọ́ bá rẹ tí òdodo á fi dé wá bẹ́ẹ̀ òdodo tọ́nà ọba ń sọ ìfowó náà ní kú máa ti ọlọ́wọ́ bá ti ipò àfìdí wa bẹ́ẹ̀ èèyàn kí ń gbọ́nidé níbi ìjọsìn kéèyàn wá wò pé ìta fi ṣe iná lójú òun ibi tá a bá dé náà ti tó àwọn ọmọ àmà kọ̀ǹtínú ibi tá a bá dé kò kí ń ṣe ọ̀rọ̀ ìjọsìn ọlọ́ọ̀bá ní wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́run pàlọ́bí láti ẹ̀sọ́ ọba àyọ̀sẹ́là pé a fi gbé wa bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá wa pa láti ẹ̀ ó ní wa man taba ma'ak àti gbogbo àwọn tí wọ́n bá tún bá kò ń bí ẹ̀ṣẹ̀ pẹ̀lú òwò àlọ́bí sọ̀rọ̀ àyọ̀sẹ́là ó túbọ̀ sí wípé ìdúró déédéé tí ó fa tọ́nà bá pa nọ́bí láṣẹ sọ́nà àdìwọ̀ sẹ́lá tó fa tánàbí ń dààmú gbogbo gbà bọ́lọ̀ ṣe pa láṣẹ ó pa ìwé àti yíyàn láṣẹ àwa náà gbọ́dọ̀ máa dààmú lórí bá ṣe máa sin ọlọ́wọ́n ọba ní ọ̀sán wa àti ní òru wa ní wàlà àtẹ́tọ̀ ọ̀hún àmàlú rẹ̀ bàbí ní E gbọ́dọ̀ bá lẹ̀ jẹ́ ẹ sì gbọ́dọ̀ sí aburú lórí rẹ̀ torí pé ọlọ́wọ́ bá lè di ọlá ta àmàlú rẹ̀ bá gbogbo tẹ̀ ìṣe lọ́wọ́ bá ní ìkọkùn pamọ́ fún ọlọ́wọ́ bá. bọ́lá ti wá kọ́ wá láti ẹ̀yìn ọlọ́wọ́ bá sọ fún àlọ́bì sọmọ pe. òfẹ́là ó ní kólì ó ní máa sọ fáwọn èèyàn pé ìnáma mìsúkù ìnáwó anábàṣàrò mìtìlókù èmi ànọ́bì tí mo bá yín sọ̀rọ̀ èèyàn bíi ti abara bíi ti ń lèmi náà jẹ́ yóò hà ìlẹ́yà ìyàtọ̀ tó wà láàrin èmi àti òun ni pé ní gba wáyé wáyé sọ̀kalẹ̀ iṣẹ́ sọ̀kalẹ̀ sẹ́mi lásọ̀dọ̀ lọ́wọ́ ọba àdìkì ọlá yóò hà ìlẹ́yà kí wá lọ lórí iṣẹ́ tí mo ń gbà yìí ànámọ̀ ìlàhùn kùn ìlàhùn olórí tọ́nà ọba fún mi tó ní máa sọ fún yín òun náà ní kí ọlọ́wọ́ ọba yín ọbọ̀ kan ṣoṣo ni fàṣẹkíìmù ẹ dúró dédé ẹ dúró dédé fàṣẹkíìmù ẹ dúró dédé wàṣẹkìrù ẹ sì máa tọrọ àforíjì wàwá ìlú lè lò ṣìrìkì gbogbo ẹ tí ò bá tọrọ àforíjì ọlọ́run gbogbo ẹ tí ò dúró dédé tí ó ń ṣe ẹbọ sọ́nà ọba ọlọ́run ní náà ọba kó máa bá wọn alladhina la yu'tuna zakata wa hum kafirun àwọn làwọn tí wọ́n kì í zaka ọlọ́run nínú àwọn ẹni báyìí kèfèrí ni wọ́n ẹni tó bá pa sàkáàtì tí tó wù pé sàkó ìsáré tába ti ń kírun tá a gbà rẹ̀ kọ́nà má ṣẹlẹ̀ ìkọ̀kan wá mẹ́. wákọ́dé kọ́ọ̀lá abubakar siddiq abubakar rọ́bì aláìhù òun náà sọ fún wa ó ní al-istiqamatu alla tushriku billah ó ní tó ń jẹ́ ìdúró déédé al-istiqama òun náà ní pé kó o máa sin ọlọ́wọ́ nìkan kó o sì má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ẹni tó bá fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ kò dúró déédé kọ́nà ọba kó mú ẹnì kọ̀ọ̀kan wá dúró déédé ibn rajab rọ́dí aláàrọ́ṣùmọ̀húnlá ìkọ́nù àwọn àfẹ́ẹ̀sì tí a pè ní ibn rajab alhambali òun náà sọ́nú ọ̀rọ̀ ẹ̀ ó ní wa asùnlẹ̀ pìkọ́ọ̀mọ̀tì wa asùnlẹ̀ pìkọ́ọ̀mọ̀tì ó ní tó ń jẹ́ ìpìlẹ̀ pé èèyàn dúró déédé ayẹ̀tẹ̀fíìmù ayẹ̀tẹ̀fíìmù alqalb òun náà ní wípé kí ẹ̀mí kó dúró déédé ala tawhid kó fàyínì sàkọ́ọ̀mọ̀ kọ́lùbù àlàtẹ̀wì ó nítorí wípé tí ẹ̀mí bá ti dúró lórí ìgbàgbọ́ tẹ̀mí tí ìgbàgbọ́ bá gbénú ẹ̀mí ó ní ìsàkọ́ọ̀mọ̀ tìrìjàwá rẹ̀ kúlù hà ó ní gbogbo ẹ̀ka ara kọ̀ọ̀kan tó kù ló máa dúró déédéé ní ìgbà tẹ̀mí bá ti dà ló fi jẹ́ pé ní ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì ni wípé alikọ́lùbù mọ́lìkò wàlìjàwá rẹ̀ ṣo dúnòdò ẹ̀rí ẹ̀mí jẹ́ rí ọkàn tẹ́rí malikun ọba ni òun lọ́ba àwọn ara wálíjáwá rẹ̀ ìdónòdò gbogbo ẹ̀ka ara tó kù wọ́n di ọmọ ogun fún ni tí ọkọ̀ bá ti dúró déédé tí ọba bá dúró déédé ní ìlú kan àwọn aráàlú yìí náà dúró déédé tí ọkọ̀ bá ti dúró déédé àwọn aráàlú ò lè dúró déédé tí ẹ̀mí bá ti dá sí ọkọ̀ bá dáa ẹ̀ka ara tó kù àdáa ló fi jẹ́ wípé ọlọ́ọ̀bà àlejò ọlá ó ní ẹ̀rọ àwọn kìfìrí tẹ rí yẹn kó ṣe kó tú ojú tí wọ́n fi rí ìrọ̀bá ìlú pọ̀ wà láti ìdáàmú ẹ̀kọ́lógù lẹ́bi fi sòdò ẹ̀mí ọkàn òun ló bàjẹ́ kẹ́mi bá ti bàjẹ́ kẹ́kara bá ti bàjẹ́ gbogbo ara tó kù àbàjẹ́ àbẹ́bí sọ̀rọ̀ máa lù ọ̀sẹ́lá ó ní àlà ó ní ẹsẹ̀ ní ẹgbọ́ ìnà fìlìjásà lè mọ́tò kọ́tà ó ní ẹ̀rí ó bẹnu bá ṣì kàn ìlà sọ́lù hà sọ́lù hà ìjásà lóko lò ó ní tí bá ṣe ẹran kan ìbá ti dá gbogbo ẹ̀ka ara tó kù máa da wáyé náà fásádà fásádà lè jásàdì kúlù ó ní kí bá ṣe ẹ̀rọ ìbá bàjẹ́ gbogbo ẹ̀ka tó kù máa bàjẹ́ ó ní àlà wà ní ẹ̀kọ́lì ó ní ẹni ọmọ bá ṣe ẹ̀rọ yìí òun náà ní kíni òun ní ọkàn tí ọkàn bá ti bàjẹ́ gbogbo ẹ̀ka tó kù á ohun tó bàjẹ́ lè ní òun ní kíni jọmọ́ ọkàn ló bàjẹ́ látara pọ́pọ̀ ti bàjẹ́ ẹ̀ka ara bàjẹ́ láti wá ń rí àwọn oríṣiríṣi aburú tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ lẹ́nu kọ́nà ọba kó má ṣe ìlà ìkọ̀kọ̀ wá bẹ̀rẹ̀. bákan náà wà nas'alullaha ta'ala àwa bí ọba nke mọ́dọ̀ ṣẹlẹ̀ kòtùbà sẹ́yìn ní ìmọ̀díyẹ ni nínú àwọn kòtùbà méjèèjì tó ti lọ ní túbọ̀ àríjì sẹ́yìn a ti sọ̀rọ̀ nípa àwọn tí máa ń jẹ́ sábàbí kí ẹ̀mí lè dúró déédéé kẹ̀dá lè dúró déédéé nígbàtà ti kà látòrí iye ẹyọ kan a ti ka mẹ́jọ fún wa mẹ́ nínú àwọn nǹkan tí a ti kà fún wa òun náà ni pé téèyàn bá fẹ́ dúró dédé ó gbọ́dọ̀ tí a gbìyànjú láti mójútó àwọn nǹkan yìí àkọ́kọ́ mẹ́ òní téèyàn jẹ́ tí máa ń ronú sí kùránì kẹ̀rí tó sì máa ń kọ́ ẹ̀kọ́ àlùkùránì nínú tá a dárúkọ òun náà ni pé máa ronú sí ìròyìn àti ìtàn tí sọ fún wa nípa àwọn ànábì ọlọ́wọ́ bákan náà òun ni wípé ohun tọ́nà ọba bá pè wá sí ohun tó ti pè wá sí ká máa àwọn ọ̀pẹ yìí nínú tá a ṣe wá láǹfààní láti dúró òun náà ni ìmọ̀ ọ̀rọ̀ ti ọlọ́wọ̀n ọba àlekè ọlá náà ló so gbogbo nǹkan pọ̀ òun náà ló ga jù nínú ọba àlekè ọlá ó ní wàlá ọlọ́run ní ìrántí ọlọ́wọ̀n ọba ló ga jù ọlọ́run o a

a gbọ́dọ̀ fọkàn tán lọ́wọ́ ọba àlékè ọlá àti àwọn àdéhùn tọ́lọ̀ ọba ti ṣe fún wa ká fi ọkàn tán lọ pé àdéhùn ọlọ́wọ́ ọba iná mọ àláyé kọlẹ́kùnrin ní àd pé ọlọ́wọ́ ọba ọba tí ò yẹ pa àdéhùn rẹ̀ nínú ta fi parí ẹ̀ lọ́sẹ̀ tó kọjá òun ni máa rí fatu zẹ́yìn lónìí báàfin òun ni pé gbogbo bó ṣe ń dòdò bó ṣe ń dùn bó ṣe ń yán gbogbo àwọn nǹkan tí ò dáa ká má jẹ́ kí ìyẹn sàn wá jẹ a mọ̀ pé gbogbo tí ń dán ni wúrà gbogbo tí bá ń dán lè ní jẹ́ kó kó àìlójú àìráyè bá wa pàtó lọ́wọ́ ọba àdékè ọlá èèyàn kò sí lọ́wọ́ ọba ó lówó lọ́wọ́ kò gbọ́dọ̀ kọjú àwa kúrò nípa ń sin lọ́wọ́ ọba torí pé ìjì ta fi ń sin lọ́wọ́ kò ń ṣe torí ká lè lówó torí pọ́ ọlọ́wọ́ ọba àlejò ọlá pa wá láṣẹ pé ká ṣe òun tá a bá sì ṣe òun àáwà lùjọ́ náà tá a bá ṣe òun àwọ̀ náà ìdí tá a fi ń sin náà wọ́n bá lò tá a bá nílé ayé ọlọ́wọ́ bá fi ṣe èlé fún wa lò tá a bá nílé ayé ọlọ́wọ́ bó ṣàbòsí fún wa ló fi jẹ́ pé tí èèyàn kan bá wá nílé ayé tí ò sì sin náà wọ́n ká má wò pé torí pé kò sin náà yẹn ló jẹ́ kó nílé ayé ẹ̀rí pé ní ọ̀rọ̀ àwọn ẹlòmíì wọ́n sọ wípé wọ́n tó bá fẹ́ rí ayé wà á kọ́kọ́ kọ̀ ní sọ́nà wọn bá àlejò ọlá èmi yìí ò ṣe ọ̀rọ̀ mùsùlùmí kò fi ń ṣe ìṣesí mùsùlùmí eléyìí tí a tún wa sílẹ̀ ní ká jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn nǹkan tí a jẹ́ ká dúró déédéé yìí àlàámìlú tàfẹ́ ó wá àdúrà òun náà ni máa ṣe àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àdúrà tí a sọ yìí ànábìwa Muhammad sallallahu alaihi wasallam ó ní àdúrà huwa al-ibada ó ní ẹ̀rí àdúrà òun gọ́gọ́ ìjọsìn òun gọ́gọ́ ìjọsìn ẹnikẹ́ni tí ọlọ́wọ́n bá lè fi ọlá tó bá fi ṣe kò ń gẹ́ pé kó máa ṣe àdúrà ọlọ́wọ́n bá ti fi láyà balẹ̀ kó wá gbàdúrà ru ẹni bẹ́ẹ̀ o ẹ̀rí tí a bá fẹ́ là nínú gbogbo aburú tá a bá wà láyé àfi ká máa fún fún àdúrà ẹ̀rí àdúrà ohun tó bá ti súnmọ́ ó máa ń fi lé ni lọ́wọ́ ohun tó bá ti súnmọ́ tó jìnà sí ni àdúrà máa ń súnmọ́ ni ló fi jẹ́ pé àgbọ̀dọ̀ jákọ̀ níbi orí ọlọ́wọ́n bá ní kí ọlá ọlọ́run nílẹ̀ àjákùnrin àtúnmí rahmatillah ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ jákọ̀ níbi kí ọlọ́wọ́n bá ní kí ọlá inna Allaha yaghfiru dhunuba jami'a ọba tí máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ní ọlọ́wọ́n bá ní kí ọlá ọlọ́ọ̀bá ní ya ìbáàdí alladhina asrafu ọlọ́ọ̀bá àdékí ọlá ó ní ìrí àdọ́bì sọmọ àdìọ̀sẹ́nà bá ń sọ fún àwọn èèyàn mi àwọn ẹrúsìn mi tí wọ́n ti tayọ àlà bá mi sọ fún wọn alẹ́dínlá asọ́rọ́kù látẹ̀kùn náà tó mi rahmatillah pé kí wọ́n má jákọ̀ níbi àánú ọlọ́wọ́ bá kọ́mọ má ṣẹ̀ṣẹ̀ àánú ẹ̀rí kọ̀ọ̀kan wa ẹ̀rí ànábìwá muhammad sallallahu alaihi wasallam ari nínú gbèsè ayé ẹ̀ káàdà lánà uswatan hasana ànábì jẹ́ àwòkọ́ṣe rere fún wa o nípa wípé pé èèyàn bá wà nínú ìṣòro èèyàn máa ń bi ọlọ́wọ́ bá èèyàn máa ń ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ torí pé àdúrà tẹ rí ẹ kò ń ṣe ohun tí èèyàn gbọ́dọ̀ máa fi ṣeré o gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀rí ànábìwá adam

násìyà àwọn méjèèjì gbàgbé àṣẹ tọ́lọ ọba pa fún wọn èṣù sì ní máa ń múyàn gbàgbé ojúṣe tọ́lọ ọba ní ká ṣe èṣù ní máa ń múyàn gbàgbé wà máa ń sa ní ihò ìlà ṣe ìtọ́nà nàkúrọ̀ èṣù ní máa ń múni gbàgbé dáadáa èṣù jẹ́ kí wọ́n gbàgbé ó tọ̀ wọ́n jẹ kọ́ọ̀lá láhùnmá èṣù sọ fún wọn ní ìrẹ́ ádámọ̀ ìrẹ́ ìyàwó ẹ̀ ẹ̀ẹ́fẹ́ ni kọ́nà ọba àlejò ọlá kẹrí mólíkàn agbára kẹ́yìn náà di ọba mólíkàn làyábọ̀là kẹ́ẹ̀dí alágbára tágbára yóò ní tán láíláí kẹ́ẹ̀sì máa ṣe ní gbére wọ́n gba ẹ̀tọ́ jẹ́ wọ́n sì jẹ́ kí ní ní ìgbà tó jẹ́ wọ́n jẹ́ ìlú wọn padà sọ́dọ̀ lọ́wọ́ bá wọ́n ti ń ṣe àdúrà ọlọ́run ní kọ́ọ̀là ọlọ́run náà méjèèjì wọ́n tẹ́ wà ju àṣọ náà ọba wọ́n bá ń kígbe pé ìwọ náà ọba wa bọ́dámù náà a ti ṣàbòsí fẹ́mi ara wa tí wọ́n náà bò bá a máa bẹ́nu ẹni ẹ̀kọ́ ilé ìgbé. ọlọ́ọ̀bá ní òun ọlọ́ọ̀bá ti kọ́ wọn ní nígbà tó téèyàn bá wà ní ìṣòro kò sí tó lè yọ ni ìjọmọ́ tó ju àdúrà lọ ànábì wa Musa alayhi salam ní ìgbà tí Fìràáù àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ń gbèsè gbèrò láti pa Musa Musa sá kúrò nílùú Egypt ó gba mọ́díyàn lọ ní ìgbà tó dé mọ́díyàn ìlú tí ò ti lẹ́bí tí ò ti lára ni ó jókòó sí abẹ́ jí lábẹ́ bòjì ń bẹ̀ ní ìgbà tó wà lábẹ́ bòjì kí ló sọ fọ́nà ọba ó ní rọ́bì ìní lima anzalta ilayya min khairin fàfíì ìwọ náà wọn bá gbogbo tó bá lè sọ kalẹ̀ fún mi nínú oore mo ní bùkátà sí ọlọ́wọ́ bá ti gbàdúrà yìí kò sí nǹkan kan fún kò sí ẹbí kò sí ara tábà wọ àwọn ànábì ọlọ́wọ́ bá nínú wọn ni Zakaria nígbà tó òun náà wà ní ìṣòro ìṣòro tọ́lọ́wọ́ bá fi kàn nínú ẹ̀mí àìrọ́mọbí òun náà pe ọlọ́wọ́ bá lékè ọlá òun náà pe ọlọ́wọ́ bá lékè ọlá rọ́bì látàzárùn ìbárùdàn wà á ń da kọ́ìrì wà rí sí ìwọ náà wọn bá má pa ní ti lémi nìkan má sì ní ilẹ̀ lémi nìkan wà á ń da kọ́ìrì wà rí sí ìwọ náà bá tó dáa jù nínú gbogbo àwọn tí wọ́n ń fún ní nìkan ọlọ́run bá ti gbàdúrà tiẹ̀ náà ló fi jẹ́ pé mùsùlùmí àgbọ̀dọ̀ jápọ̀ níbi tí ọlọ́run bá máa gbàdúrà wa ní ìgbà tá wà nínú ìṣòro ọlọ́run bá ní wàyí ilé òjíṣẹ́ tí èèyàn kan bá bí ẹni pé ìní ọlọ́wọ́ ọba sọ fún wọn pé ìní ọlọ́wọ́ ọba mo súnmọ́ wọn òdí ibú dáhàwá ti dá ìlà dáhà gbogbo ìgbà tí olùpèpè bá pè mí mo máa ń gbọ́ ìpèpè wọn fọ́nìyàn ṣe di ìbúùlì tí n bá ti wá tọ́wọ́ ìpèpè tèmi náà pè wọ́n káwọn náà jẹ́ mi fàníyú mi nù bí kọ́ sì gbà mí gbọ́ làálàhùn yẹn jùlọ tí wọ́n bá ti ṣe léyìí èmi ọ̀nà bá máa tọ́ wọn sọ́nà ohun tí wọ́n á ṣe tí wọ́n á fi rọ́lù àbáyọ èmi ọ̀nà bá máa kọ́ wọn mọ́ ṣe làtẹ́kúnlọ́kùn mi rahmatillah àgbọ́dọ̀ jákọ̀ kúrò níbi orí ọlọ́wọ́ ọba àdúrà ṣíṣe ohun tó ṣe pàtàkì ni alọ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ó máa ń bí ọlọ́wọ́ bá ń gbogbo gbà Allahumma ya muqallibal qulub thabbit qalbi ìwọ ọlọ́wọ́ ọba ọba tí máa ń yí ọkàn padà ọkàn tó fi ń ṣe tọ́lọ́wọ́ ọba ọwọ́ ọwọ́ ọlọ́wọ́ ọba ló wà ó lè yí padà kó má ṣe tiẹ̀ mọ́ ọkàn tí ò ṣe tọ́lọ́wọ́ ọba ọwọ́ ọwọ́ ọlọ́wọ́ ọba ló wà ó tún lè yí padà kó má ṣe tiẹ̀ ìwọ ọlọ́ba tí máa ń ṣe báyìí sẹ́bi kọ́lìdì àlàbí ni wá bá mi fi ẹsẹ̀ ní nílẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ wàyà mo sọ́ọ̀rì falkolóbu wà làbí sọ́ọ̀rì ìwọ ọba tí wá bá mi darí ojú mi wá bá mi darí ọkàn mi sí oríṣi máa tẹ̀ láṣẹ ìwọ náà wọ́n bá lè jọ náà ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ gbìyànjú kábẹ́lẹ́ tí a máa bẹ náà wọ́n bá lè jọ náà ní orí ìṣòro wa ẹ̀rí ọlọ́wọ́ bá lè jọ náà kí ló sọ fún wa nínú suratul Fatiha nínú ta máa ń ka gbogbo ìgbà ni a máa sọ wípé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ náà wọn bá ìwọ là máa sùn ọ̀dọ̀ rẹ̀ láti máa wá ìrànlọ́wọ́ sí a ti sọ fún wa náà kútúbà wa nípa pé súrọ́tù Fatiha pé ọlọ́run bá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé èmi ọlọ́run bá mo pé súrọ́tù Fatiha sí méjì ní ìgbà tí ẹrú bá wí báyìí èmi ọlọ́run bá wí báyìí ó ní ní ìgbà tí ẹrú bá sọ wípé iyyaka na'budu ọlọ́run bá sọ wípé hadha

olùrànlọ́wọ́ a gbọ́dọ̀ máa wá ọlọ́wọ́ ọba a gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba ilà bímọ yẹkùnbìrò àlẹ́ yìí àyàfi nǹkan tó bá jẹ́ wípé ẹni tó yàtọ̀ sí ọlọ́wọ́ ọba ó ní kápá lórí gẹ́gẹ́ bí ẹni tí ò mọ iṣẹ́ kan tó fẹ́ a ṣe irú eléyìí a lè ó wẹ tó fẹ́ bá pàkójú ó wá lọ sọ́dọ̀ kápẹ́ńtà ó wá ìrànlọ́wọ́ ẹ̀yìn eléyìí kò sí láìsí ilẹ̀ ṣùgbọ́n bàtà bá wà ní ìṣòro à ń fẹ́ tó fẹ́ kó wa yọ kò fẹ́ tó lè kó wa yà fọ́nà wọn bá wàhálà náà yámúnà mìíràn àkùnrin ìlà àtìbá eléyìí ò túmọ̀ sí wípé ká má máa wá àtìbá àwọn tí máa ń ṣe okùnfà gẹ́gẹ́ bí kalimori ẹ̀ tó ń ṣàìsàn tó lọ sọ́dọ̀ dókítọ̀ fún àpẹẹrẹ irú ẹni bẹ́ẹ̀ láǹfààní àti lọ sọ́dọ̀ dókítọ̀ torí pé dókítọ̀ á ti gbìyànjú tiẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ jákọ̀ wípé àìsàn tó ń ṣòro yìí ẹ tó lè mú kúrò òun náà lọ́nà ọba dókítọ̀ ta lọ bá akọ̀fìṣe sábàdé fáìlà àmọ̀lẹ́kù wọ́n wá yẹ sí nígbà tí bá ń ṣàìsàn ọlọ́ọ̀bà ni máa ń wò mí sọ kọ́mọ má tẹ̀ wú ẹnì kọ̀ọ̀kan wá sọ alọ́dúnwà muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ tí máa ń bẹ lọ́wọ́ bá ní ìgbà tí òun náà bá wà nínú ìṣòro wàtàánà yusuf alayhi salam billah min kaydin niswa alọ́dúnwà yusuf alayhi ní ìgbà tó kó sí inú ète àwọn obìnrin tó wà nínú àdánwò yusuf alayhi òun náà bẹ lọ́wọ́ bá qala rabbi sijnu ahabbu ilayya mimma tad'unani ó mà lóore fún mi ohun tí mo sì nífẹ̀ẹ́ sí ni ju tí àwọn arábìnrin pè mí sí kí ni wọ́n pè sí òun náà ní kó gbọ́dọ̀ bá gbogbo àwọn ṣe kìlọ̀ ní ìgbà kan rí wípé a eléyìí ò ṣe èèyàn àádá mọ́lẹ̀kùn màláìka kọlélé látara ẹwà tọ́nà ọba fún Yusuf gbogbo wọn wá sọ wípé ohun tó máa ṣẹlẹ̀ ìyàwó ọba nìkan tiẹ̀ ló pe Yusuf láti wá bàtì aburú gbogbo wa gan ni a ṣàbùrú pẹ̀lú wa. yusuf ó ti sọ ọba ìwọ náà ọba àdékè ọlá fàyínà ń kẹsùn tí ọba aburú ọwọ wọn yìí tí ò bá là mí kúrò mo lè lọ kó sí wàhálà yìí ọba la yusuf alayhi ló fi jẹ́ gbogbo ìṣòro tí mùsùlùmí bá ti bá rẹ̀ kámọ̀ ọba ń kọ́ òun lọ́ba tó lè ṣàánú wa lórí ọba ọlá tó sọ fún wa nínú àwọn ọmọ ìsirẹ́lì tí wọ́n ti lọ ṣáájú bí àlọ́ ìsọ̀rọ̀ àlùsọ̀lá tó dé ọlọ́run ní alamdaro ìlànà mọ́lá ilé bá ní ìsọ̀rọ̀ yìí ọlọ́run ní ẹ̀rí àwọn ìkọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn musa àwọn ọmọọba yóò sọ̀rọ̀ yìí ní báyìí musa ìkọlù lìnàbí ìlàhùn ní ìgbà táwọn ẹni tí wọ́n sọ pàdánù bí ọlọ́run bá tó wọ́n sọ fún ànábì wípé bí yan èèyàn kan lé wa lórí gẹ́gẹ́ bí ọba nukọ́ọ̀tì fi sabilillah tó bá ti yan lé wa lórí gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí olórí àtẹ̀lé láti lọ jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá kọ́ọ̀lá hàlà àtẹ́ìtùm ìkútìbà àlékùn ìkìdánù aláàtòkọ̀ọ̀dínù ànábì wa ń sọ fún wọn wípé ṣé kò ṣe wípé yìí ní ìgbà tó náà bá wá ní tó bá payé láti pé kẹ́ ẹ jà gan ẹ̀ ní jà ẹ̀ ń bèrè fógun ẹ̀lẹ́ rẹ̀ gbogbo tó gún bá dé tí ò ṣe rú yí gọ́dẹ̀ máa sá lógún kọ́ọ̀lù wa máa lánà lánà kọ́ọ̀tì láti ìṣẹ̀lẹ̀ ìlà kí ló fẹ́ ti wátà ní jagun a máa jagun torí pé kí ni wakọ̀dẹ̀ orísìnà mìndìyàrìnà wa abẹ́nà iná wọ́n ti lé wa jáde kúrò ní ìlú wa nínú ìdílé èèyàn fi jagun nìyẹn àwọn tí wọ́n bá lé kúrò ní ìyàn téèyàn bá lé kápá àti bá jà èèyàn máa àwọn tí wọ́n bá gba ọmọ mọ́yàn lọ́wọ́ téèyàn bá ní kápá láti jà èèyàn máa jà ṣùgbọ́n tí yorùbá ní kápá ńkọjọ mọ́ a ṣe sùúrù yorùbá ní kí ọwọ́ ẹni eku ọwọ́ ẹni yorùbá ti kú dà a kì í béèrè eku tó pa bàbá ẹni. falamma kutiba alayhim al-qitalu tawallaw illa qalilan minhum ọlọ́run ní ẹ̀rá wọn ọjọ́ yìí ní ìgbà tọ́lọ́ bá wá ṣe lọ́rọ̀ yọ̀ bóyá ogun ti ya tawallaw gbogbo wọn sá lọ illa qalilan minhum àyàfà àwọn tí ẹnu wọn wallahu alimun bi zalimin ọmọ ọba lòun máa wọn alábòsí wa qala lahum wọn ìtú sọ fún wọn ó ní báyìí inna Allaha qad ba'atha lakum Taluta malika ọmọ ọba ti wá gbé Talut tí wọ́n pè ní ọmọ ti fún báyìí gẹ́gẹ́ bí adarí wọ́n bá sọ bóò bóò ló ti fẹ́ jí olórí lé wa lórí ẹni tí ò lówó tí ò jẹ́ ẹrú tí ò jámọ̀ kankan yìí bóò ló ti fẹ́ jí olórí lé wa lórí torí pé nù èròǹgbà tí wọn àwọn rò pé agbára yẹn hasiru fi kó wa ti rìjátà wọn rò wípé agbára tara nìkan ni wọn rò pé agbára ti tara nìkan orin tá ń pè lágbára ẹni pé Yorùbá náà máa ń sọ wípé alágídí ni ọ̀gá alágbára ó túmọ̀ sí sí agídí gan agbára kan ni tí agídí tó bá kojú agbára tara ó ṣe ṣe kó wílẹ̀ agbára tara torí tó bá ti pa òun náà ní fi ẹlẹ̀ ìwọ náà ti fẹ́ pààyàn torú mẹ́ pé mo bá pààyàn wá pàwọn náà ni wọ́n ní kò láti fẹ́ tò lẹ́yìn irú ilé ìjàgbó ẹni tí ò ara nínú tàbí ní náà lókun ara wa àdọ́gbùwà Muhammad sallallahu alaihi ó ní wa ó ní ẹ̀rí mùmìnì tó lókun lára ó lóore wájú ọlọ́ọba ju mùmìnì tí ò lókun lára lọ wá fi hímọ̀ kọ́ yìí ó ní ṣùgbọ́n méjèèjì náà dáadáa wà lára wọn èlé ìdáwó kú wà tó lè ìmọ̀ múmìnì alákọ̀ọ́kọ́ ó ní agbára ìgbàgbọ́ wàdáàlìkà láwò kú wà tó lè ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ní agbára àgbàgbọ́ wàzáàdà àìlẹ́yìn kó wà kàlìjásà ṣùgbọ́n tó wá fi agbára ti tara fún eléyìí sì ní àlékún ni anọ́bì wọn ìsọ̀ fún wọn wípé ọlọ́run ti yọ tọ́lùtù gẹ́gẹ́ bí ọba lẹ́yìn lórí bó ọwá níbò ló ti fẹ́ dún lórí wa lórí wà náà ṣe ahaqqu bil mulki minhu àwa sì ní alẹ́tọ̀ sí ká jẹ ọba ju ẹni lọ walam yu'ta sa'atan min al-mal ẹni sì ni kò ní ọrọ̀ kọ́ọ̀dà ànọ́bì sọ fún wọn pé inna Allaha astafahu alaykum ọlọ́ọ̀ba ló fẹ́ bẹ́ẹ̀ ó sì yàn lẹ́yìn lórí wa zadahu basatan fil ilmi wal jism látara pọ́nà ọba wa ránṣẹ́ ọlọ́run ti wá padà fún ní agbára méjì tẹ́rù pé kò ní àkọ́kọ́ kó wà tọ̀pìlìsìtì ọlọ́run ti fún ní agbára tara ó dẹ tó jẹ́ wípé ẹni tó rí lẹ́gẹ́lẹ́gẹ́ tẹ́lẹ̀ ó ti dẹ tó ní mọ́tù látara agbára ọlọ́run ọba wálẹ̀ ilẹ̀ èyí tó wá ga fún ní ìmọ̀ wallahu yu'ti mulkahu man yasha torí pé ẹjọ́ náà bá bá fẹ́ lọ́nà bá ń fún ní agbára wallahu wasi'un alim ọ̀nà ọba yìí ọba tí agbára ẹ̀ gbòòrò ni ọba òní mímọ̀ sí ni. wa qala lahum nabiyyuhum àdọ́bí wọn tún wá sọ fún wọn wípé inna ayata mulkihi ìdí tẹ́ máa fi mọ̀ pé ẹni yìí ànọ́bí ọlọ́wọ́n ọba ni tẹ́ máa fi mọ̀ wípa ni pẹ̀sàkì lọ́ba ni àyìnyà àti fi ìhìsẹ̀ kí ilẹ̀ tó mẹ̀rọ̀ bìkù òun náà ní wípé àwọn náà wọn bà níbi ọlá a fún ní àpótí kan tó ṣe pàpótí àwọn màláìkà ni wọ́n gbé wá fún fi ní ìsẹ̀kí ìnàtò yìí nínú àpótí ohun tá a máa jẹ́ sábàbí ìfàyàbalẹ̀ fún yín á wà ń bẹ̀ wà bá kí yàtò mi mà sárọ̀ka áàlù Musa wà áàlù Harun tàhílù hulmalaika bákan náà àwọn nǹkan àjẹsẹ́kù látòrí ànábì Musa àwọn ará alẹ́ àti Harun ọlọ́run láàjú ní àjẹ́kó wà ní àpótí ọlọ́run ní ẹ̀rí eléyìí àmì ọlọ́run bá wà ń bẹ̀tẹ̀ bá di onígbàgbọ́ òdòdó ọlọ́run ní fàlámà fákọ̀lá fọ̀ọ́dún tó bìlì jùlọ ọlọ́run bá àdékè ọlá ó ní nígbà tí bọ́ọ̀dù tó lórí fún wọn tí wọ́n dí àyè tí wọ́n lọ wọ́n kọjá ẹ̀ díẹ̀ sí ó wá ń sọ fún àwọn ọba ma mú àdánwò wá báyìí gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwa náà a lè sá fún àdánwò ọlọ́wọ́n ọba ọlọ́ọ̀bá máa bọ. bọ́ bìnà harim kí lọ́lọ́run fẹ́ fi jọ yín O òun náà ní omi odò kan ẹ ti rìn ẹ ti dààmú ẹ ti ṣe wàhálà omi ara ti gbẹ kò sómi lẹ́nu mọ́ ẹ ní bùkátà wá ẹ padà kọjá bí omi níbi odò omi gbọ́dọ̀ omi ṣe tó yìí ó ní àdánwò wá dé fáwọn iṣẹ́ nípa nínú ihò falẹ́ ìsàlẹ̀ yìí ẹni tó bá ti múnú omi kò ń ṣọmọ lẹ́yìn ìrere ẹwà dánwò òfin ọlọ́run bá bó ṣe rí nìyẹn ẹ̀rí àǹfààní nǹkan tí ọkàn wa nífẹ̀ẹ́ sí tára wa ní bùkátà sí nǹkan yà á pọ̀ rẹpẹtẹ ọlọ́run àti ilẹ̀ gbọ́dọ̀ bíbẹ̀ ẹwọ tí táwọn èèyàn mú lẹ́yìn ó mà pọ̀ bí omi nì ẹ̀rí oríṣiríṣi ìgò ni ìgò yìí pọ̀ débi wípé àwọn tó ń tẹ̀pà wọn ò rí nǹkan míì fi tẹ̀pà mọ́ àyà ìgò ọtí látara bó ṣe pọ̀ sí ẹ wá wò pé àwọn olọ́ mú àwọn èèyàn náà ni bó ṣe wá pọ̀ tó yìí ọlọ́wọ́ sọ fún wọn mùmìnì pé ò gbọ́dọ̀ mú ṣẹlẹ̀ fàdánwò ńlá ni ẹ wò ṣìnà bó ṣe di gbọ́kú lówó ẹ̀tọ́ ọlọ́wọ́ sọ fún wọn mùmìnì pé ò gbọ́dọ̀ ṣe ṣìnà ẹ wò ẹ̀mí sì ní nínú tí ẹ̀mí nífẹ̀ẹ́ sí ni ara sì ní bùkátà sí ọlọ́lọ́ òun gbọ́dọ̀ ṣe àdánwò ọlọ́ọ̀bá ló délẹ̀ yìí ó ní fọmọ iṣẹ́ rí bá mi ní wúfa lẹ́sàmì mi ẹnikẹ́ni tó bá múnú omi kò ń sọmọ lẹ́yìn mi wọ́n máa ń lámì yàtọ̀ amóhùn fa ìnáwó mi ní ṣùgbọ́n ẹni tí ò bá ní tí ò tèsí omi rárá ó lóun gangan lọmọ lẹ́yìn mi gidi ilà mọ̀nì sáròfà húrùfàtàn bìyẹ́bì ó ní àǹfààní kan tọ́nà ọba wa fún yín bí odò yìí ṣe pọ̀ tó òun ni kí ẹ tó bá fọ̀rọ̀ ra bu ẹ̀kúnwó ẹ̀kan báyìí kó dàbí di àbùkátà pé kíkún má bàa pa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ní òfin tọ́nà ọba fáwa náà ọ̀nà ọba àdìkí ọlá ó ní ṣùgbọ́n àlékún dàmù ṣùgbọ́n àlékún mẹ́gàtù wà dàmù wà láṣmọ́lá fi rí ó ní ọlọ́ọ̀bá ṣe é léèwọ̀ fún yín kẹ́ ẹ máa jẹ òkú tètè àwọn nǹkan tó ti kú tí wọ́n fá adìyẹ tó kú ẹ wò pé à ah, bí ò bá bọ́bẹ̀ sáṣe ní fún ilá ilé lórí ìjẹkújẹ ni ọlọ́run lẹ̀ gbọ́dọ̀ jẹ wàjáàmù ẹ̀jẹ̀ ọlọ́run lẹ̀ gbọ́dọ̀ jẹjẹ èyí tó bá ń tà lóríṣiríṣi nítọ ìsọ àwọn ẹlẹ́rọ àwọn ẹ̀jẹ̀ ẹran tí wọ́n sọ di díẹ̀ dọ̀ báyìí ọlọ́run lẹ̀ gbọ́dọ̀ jẹ èèwọ̀ ni wàláhìmọ̀lẹ̀ kìrìsìr ọlọ́run ní ẹran ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ ọlọ́run bá àlejò ọlá ó wá sọ fún wa ó ní wàá mọ̀lẹ́ fún rọ̀kọ́ ìrọ̀bá àti ìwàlà áàlì ìfàlà ìjùmọ̀ àlè ó ní ṣùgbọ́n ẹni tó bá jẹ́ wípé ìnira òun ló mu jẹrú àwọn nǹkan báyìí ìnira látara wípé ó wà ní ipò tó jẹ́ wípé tí ò bá fi nǹkan kan sí inú lásìkò yẹn ó máa la ikú lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ rọra jẹ nǹkan tí a fi mú ẹ̀rù òun tọ́nà bá ṣe fún àwọn ẹni ó ní ìlà ọ̀húrùfàtà ó ní ìlà mọ̀lẹ̀ sáàrùfà ọ̀húrùfàtà bìyẹ́rì àyàfẹ́ tó bá mú bí ẹnu wọn fàṣẹ́rìbù mi ni ìlà kọ̀lílà mi nù ọlọ́run ní àwọn kan nu wọn àwọn tó pọ̀ nu wọn wọ́n mu omi wọ́n ya pa lọ́bì ọlọ́wọ́ báyìí ìlà kọ̀lílà mi bọ́sí ti ṣe dàbí omi lẹ́yìn àwọn èèyàn díẹ̀ náà náà mú tọ́lọ̀ bá sì ní kéèyàn àti yíwa nú wọn bí ṣìnà ṣe pọ̀ tó àwọn èèyàn díẹ̀ náà ṣe ọlọ́run sì ní àti wọn ẹ̀rí lọ́lọ́run bá ti fún wa sọ́rọ̀ ó máa ń ṣàdúrà pé inú àwọn èèyàn díẹ̀ yẹn ni kọ́nà ọba ṣe òun kọ́nà ọba ẹnì kọ̀ọ̀kan wa náà ní gbogbo kò retí kérò pọ́ díẹ̀ si ohun tó náà bá fẹ́ ni pé ẹ̀yin tẹ́ bá ń ṣe ẹ̀sìn ni ṣe dáadáa ìwọ mùsùlùmí ò gbọ́dọ̀ máa wá torí kó fẹ́ pe àwọn èèyàn tẹ́sí ọlọ́wọ́n bá kó wá wò pé gbogbo ìbàjẹ́ ló fẹ́ fi àwọn muslim wọ́n fi ń pèpè ni ọba búra wọ́n fi orin pèpè wọ́n fi ń gbé àwọn èèyàn jìnnà ọlọ́wọ́n bá ọba ọlá bá ti kọ̀ òun kọ́ la gbọ́dọ̀ fi pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n ọba torí kọ́nà ọba lóhun òfẹ́ a tún fi ń ba yí àwọn èèyàn jẹ́ ni kọ́nà kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wá mẹ́ so téèyàn bá kéré ń di nǹkan kúọ́lìtì lọ́nà ọba fẹ́ kò ń ṣe pé kúọ́lìtì ọ̀nà ọba nífẹ̀ẹ́ kí gbogbo wa sí òun ṣùgbọ́n tí gbogbo wa bá wá yarí pàdé sí náà ẹ̀yin ẹ̀ta oró tẹ bá fẹ́ sí náà ẹ gbọ́dọ̀ sí dáadáa ẹ tí ò ní kan ṣe ẹ gbọ́dọ̀ ju ó fi ti ẹ̀ bá ti yín jẹ́ ẹni tí ò fẹ́ ṣẹ̀sìn ẹ̀yin wá torí ń pẹ́ fẹ́ pè sẹ́sìn ẹ̀yin wá ẹ̀sìn ti yín rárá ṣe bẹ́ẹ̀ àwa gbọ́dọ̀ dúró déédé mi ìdúró déédé ti wá láàmà ṣe sábàbí káwọn èèyàn dúró torí wípé tó bá dúró déédé tó bá ń ṣàdúrà fáwọn èèyàn tí ò dúró déédé àtàrà ìdúró déédé ẹ̀ àdúrà máa gbà gbígbàdúrà yẹn ọmọ àmà ọrọkọ àwọn ṣùgbọ́n táwa máa ń rò ní wípé if them join them nígbà tí wọn bá tiẹ̀ ti lè ṣẹ̀sùn ẹlòmí àsọ wípé tí wọn bá tiẹ̀ wá ìwọ náà lọ bá wọn bí tó wà ó máa ń léwu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó kọ́nà ọba kó fi ẹnì kọ̀ọ̀kan wá ṣe kó ń bẹ dáadáa ọ̀nà ọba ní ẹ̀rí àwọn ẹni yìí àwọn ànọ́bì yìí àwọn ọba yìí ó láwọn èèyàn díẹ̀ ni wọ́n tẹ̀lé o ọlọ́run ní falamajà wájàhù ọlọ́run nígbà tí wọ́n wá kọjá omi wúwa wa lẹ́bí máa òun àti àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ kọ́ọ̀lù wọ́n bá ń sọ wípé làtọ́ ọ̀tà lánàá lè àwọn tí wọ́n jọ lẹ́yìn èyí wọ́n ni ah kò sí agbára fún wa lẹ́yìn bíjálù tẹwàjú lóde ní ìgbà tí wọ́n pàdé arákùnrin kan alágbára ni tó ń jẹ́ jálù àti àwọn ni Goliath àtàwọn ẹ̀ náà láàárín wọn àwọn kan bá sọ̀rọ̀ àwọn jẹ́ wípé ṣẹ́ẹ̀bẹ́ póríṣiríṣi èèyàn lábá kílèmù ìmọ̀ọ̀nì láwọn aláwọn nígbàgbọ́ tó ṣe pé inú ọkọ wọn kò sí gbàgbọ́ bẹ̀ ṣùgbọ́n náà ó ní àwọn tó jẹ́ wípé wọ́n máa ń rò wípé àwọn máa pàdé ọlọ́run bá ń jọ kan kí làwọn sọ wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ dámì sí àti nǹkan ní ìlẹ̀kìn mélòó mélòó àwọn ìjọ kékeré tí wọn lágbára ọ̀họ́dàbà sí àtàǹkẹ̀ sí ìrọ̀tàbí ìdìnnìlá tó ṣe pé tí wọ́n bá kojú àwọn ìjọ tí wọ́n lágbára tí wọ́n ní gbogbo téèyàn ní téèyàn fi ń jagun àwọn ìjọ kékeré yà ti borí wọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́ ọba àdékíọlá torí pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́ ọba ní àṣẹ ní gbogbo nǹkan máa fi ń ṣẹlẹ̀ tó bá wọn ọlọ́wọ́ ọba á di agbára pọ̀lẹ̀ á sì sọ alágbára di ẹni yẹpẹrẹ wallahu ma'a sabirin torí wípé kí ni ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú àwọn oníṣòro wà lámà bára tó lè dùnú lìjàlù wájú lòdì ọlọ́run ní nígbà tí wọ́n wá kojú àwọn ọmọ ogun gòláyàtì tí wọ́n kojú wọn àtọ̀gáwọ́ qalu rabbana afrigh alayna kí ni tí wọ́n wá sọ wọ́n ní rabbana wá bá wa kó sùúrù sínú ọkàn wa wá sábì dàkúdàmàdà kó o sì fi ẹsẹ̀ wa rinlẹ̀ wá ń sùúrù náà àlẹ́ kọ́ọ̀mì kàfìrí àwọn ìjọ kẹfìrí ta pàdé ìwọ náà bá wá ràn wá lọ́wọ́ lé wọn lórí fàhàzàmóhùn bèèmìlà ọlọ́ọ̀ni látara bẹ́ẹ̀ kọlu rọ́sùlẹ̀ rọ́bàlẹ̀ ìwọlọ́wọ́ bá wa àtìríkà àlẹ́yìn sọ́bọ̀rọ̀ wà bá wa kó sùúrù sínú ẹ̀mí wa ká lè ṣe sùúrù wà sábì àkùdámẹ́nà kò sì pẹ̀pẹ̀ wà rílẹ̀ ibi tá lọ nìyẹn tó mùsùlùmí bí ṣòro bá ṣe tó wà á máa fi ìfẹ́ lọ́wọ́ ọba àlekí ọlá wà á máa sọ òkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ìbá ṣe àdúrà ni ọlọ́run ní òun fún wọn níborí wakọ́tàlá Dáwúdù jàdù ọlọ́run ní àdọ́bì Dáwúdù òun sì fún ní agbára lásìkò yìí kò tí ì di ànábì ọlọ́run ọba nígbà tí wọ́n jagun yìí ẹ̀rí téèyàn bá fẹ́ gba ipò wájú ọlọ́run ọba èèyàn máa ń ṣiṣẹ́ èèyàn máa ń dààmú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdààmú tí wọ́n ṣe ní ìgbà tí wọ́n pa arákùnrin alágbára yìí ọlọ́run ní ẹ̀tọ́ náà bá lò kò ní dáwùd wàá lọ́hùn mólíkà lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run bá wa sọ dáhùdù náà di ọba wà ní ṣíkìmọ̀ ọlọ́run wa fún ní ṣíkìmọ̀ ṣíkìmọ̀ bí àlọ́gùwà ọlọ́run wa ṣe ní ànábì ọlọ́run ọba wà àlámọ́hù mímọ̀ yàṣá ọlọ́run láti fún ní ìmọ̀ nínú àwọn ìmọ̀ tá a fẹ́ ọlọ́run ni wà láwùlá dáhùn lọ́yìn náà sábà àtọ́hùn mi bá dé là fásádà sí àrùn ọlọ́run ní tí ò bá jẹ́ wípé táwọn kan bá ti ń kọjá àlà ọlọ́run máa ń fi àwọn kan táwọn kan bá fẹ́ kọjá àlà ọlọ́ á lo àwọn ẹlòmíì láti checkmate wọn tí wọ́n kọ́ bá kílè mú palágbára àgbáyé ní ẹ lèmi ọlọ́run bá lè gbé àwọn ìjọ àwọn ìjọ kan táwọn lò sí ẹ mọ̀ wọ́n á sì jẹ pẹrẹ wọn láti lè fi nílẹ̀ pé àyìnlẹ̀ kó wà tàlìlà pé gbogbo tó ń di agbára ọlọ́run ọba aláhùn lónìí ọlọ́ni wà lọ́hùn ọlọ́ni ẹ̀rọ náà ọba zuu fábọ̀lì náà alàlàálàmì ọlọ́wọ́ ọba tó lọ́lá lórí gbogbo ẹ̀dá ni sílíkà àyà tó lọ́hìn náà tìlú ha àlẹ́kà bẹ̀rẹ̀ hapkọ̀ ọlọ́ni àmì ọlọ́wọ́ ọba lélẹ̀ níbi ìtọ́ta kàfúwà ìwọ ànọ́bì tá a bá sọ̀rọ̀ ìfọ́nmà àlùwọ̀sẹ́là ìwọ náà wà ní àwọn ànọ́bì ọlọ́wọ́n ọba kí ìtàn yìí máa jẹ́kọ̀ọ́ fún ẹ pé bí àwọn ọ̀dọ́ ẹbí wọ́n ṣe kéré ló ń kà yìí tẹ́ ẹ bá dúró déédéé tẹ́ ẹ bá ṣe sùúrù tẹ́ ẹ sì kún fún bẹ́ẹ̀ lọ́wọ́n ọba àlékiọlá ọlọ́wọ́n ọba ṣe tán láti ṣe kí ni láti fi yín láyà balẹ̀ láti fún yín ní agbára ló fi jẹ́ pé jọ̀mọ́ tí àwa náà bá fẹ́ kọ́mọ ọba rọ̀ wá ṣe àyàfi ká máa ṣe kí ni ká máa gbìyànjú láti dúró déédéé ẹ̀rí ọlọ́wọ́n ọba sọ fún àlọ́ ìsọ̀nùmọ́ àlùwọ̀sẹ́là ó

wọ́n mọ̀ sàkánu wọ́n mọ̀ yuhibbu sọ́bìrì ọlọ́run bá lóun bẹ pẹ̀lú àwọn onísùúrù wọ́n mọ̀ kánà qawlahum ìlà ọlọ́run láwọn ẹni kò sí tí wọ́n máa ń sọjú wípé rabbana fir lana dhunubana ọlọ́run bá foríjì wa wa israfana lórí ẹ̀ṣẹ̀ wa àti ìkọjá yìí wa ìkọjá aláwa wàsábì tàkọ̀dámànà kò ti fẹsẹ̀ wa nílẹ̀ wà ń sọ̀rọ̀ màálẹ̀ kọ́mìnì kàfìrí kò ti fún wa ní àrọ̀ṣe lórí àwọn ọ̀tá wa tí wọ́n jẹ́ kèfèrí fàjáhùn mọ́hùn sàwábà dúnìyà wà ṣùsọ̀ sàwábà làkírọ̀ ọlọ́run lóhun fún wọn láti dúró dédé lójú ẹ̀sìn ọlọ́wọ́ ọba àlejò ọlá ó dọwọ́ wa ìmá ṣe àdúrà kámọ̀ sí àdúrà gbogbo ilẹ̀kùn tó bá ti ó máa ń ṣí gbogbo ọ̀nà tó bá ń lé kókó ọlọ́wọ́ bá máa ń fi àdúrà ó máa ń fi sọ́ di ẹ̀sọ̀ kọ́nà ọba àlejò ọlá kó má tẹ̀ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa akólukọ́ ni haza asẹ́fúnmáàlú wàlákùn wàtàfíwòhùn ìnáhùn huwa lọ́kọ̀ọ́fóró rà الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين All praise be to Allah, the Lord of May the peace and blessing of Allah be upon the Prophet, his companions and the members of his household. The topic of our sermon today is also continuation of what we have started in the previous two weeks. And that is, what are the ways of steadfastness in the path of Allah? How can a Muslim become more conscious of his deen and be steadfast on the on the deen of Allah? In the khutbah, we have mentioned several verses in which Almighty Allah is commanding the Prophet to be steadfast. Example, Allah said to the Prophet sallallahu alaihi wasallam that "In ittaqi fastaqim kama umirt be steadfast as you have been commanded by Almighty Allah. And we made mention that the Prophet sallallahu alaihi wasallam says in one of his hadith that Shayyabatni Hud wa Khawatuha, Surah Hud made me to become very old. They said, why? The Prophet sallallahu alaihi wasallam used to worship Almighty Allah such so that the wife of the prophet sallallahu alaihi wasallam told him one day that all oh, you prophet have pity on your face Allah subhanahu wa ta'ala I promise you that he will forgive you your previous and your present and your future sins. Why are you so conscious of worshiping Allah? Then the Prophet sallallahu alaihi wasallam said, Do I not wish to be a grateful servant, the one that will be praising Almighty Allah for the favors He has conferred upon me? That is the reason I continue to worship Almighty Allah as Allah commanded the Prophet sallallahu alaihi wasallam that wa'budu rabbak hatta yatiyaka al-yaqin. Worship your Lord till you die. Worship does not have holiday period. There is no holiday, vacation for worship. You have to worship Allah all through your life. And we have said that the essence of our creation is to worship Almighty Allah. Allah has sent the Prophet sallallahu alaihi to tell people to worship Allah. He has sent the Prophet with the books, and the essence of those books are to worship Allah. We have said that the Allah subhanahu wa ta'ala commanded the messenger to fight in his cause because of worship so that people worship only Allah subhanahu wa ta'ala. And we mentioned that in the previous sermon, we have mentioned some of the reasons or causes that will make us to be steadfast. And today, inshallah, we added to the sermon that part of what will make us to be steadfast is to always pray to Almighty Allah. As the Prophet sallallahu alaihi wasallam said that prayer is the essence of worship. The essence of worship is supplication. When you supplicate to Allah, it means you are worshiping Allah. And by worshiping Allah, part of it is al-isti'anatu billah, to always seek the help of Almighty Allah. As the Prophet sallallahu alaihi wasallam said, that when you recite the verse of the of Surah Al-Fatiha, iyyaka na'budu wa iyyaka nasta'in. When you say iyyaka na'budu, only you do we worship. Allah will say, this is for me as worship is only for Almighty Allah subhanahu wa ta'ala and when he slave recites wa iyyaka nasta'in and to you alone we seek help Allah will say hadha li this is for my slave he has sought my help and I'm going to give it to him so when you seek the help of Almighty Allah Allah is going to help you if you want to be steadfast you have to pray to Almighty Allah You can see in the example of Prophet Yusuf, alayhi salam, when he was seduced by the females, by the women of the time, they said that he must commit adultery with all of them. Then the prophet said that, O you Allah, I prefer to be enslaved, to be imprisoned, than committing what, what displease you, Almighty Allah. He said that, O Almighty Allah, if you have not helped me against this evil, I may answer to their call then Allah assisted him. And part of what we buttress this point, when you look at the Prophet sallallahu alaihi wasallam, he used to always supplicate to Almighty Allah by saying, Allahumma ya muqallib al-qulub. Almighty Allah, the owner of the earth, the changer of the earth, thabbit qalbi ala dinik. Make my mind to be steadfast on your deen. Make my mind to be steadfast on your obedience. Make my mind to always obey you, Almighty Allah. So by supplicating to Almighty Allah, Allah is going to make you to be steadfast. As part of what we have mentioned, we mentioned the story of one of the prophets of Almighty Allah, as narrated in the Surah to Baqarah. When Allah said the prophet told his people, when the people told the prophet, and these people were among the children of Israel, when they told the prophet that he should appoint for them a leader, a king that will lead them to a battlefield in the cause of Almighty Allah. The prophet know them very well. That these people, they usually disobey Allah. He told them that, are you sure that if Allah should appoint a leader over you, you are going to follow the leader and you will fight in my, fight in my cause? They said, why will we not do that? When we have been thrown away from our home and our children were, were created. Now why would we, do, would we not fight in the cause of Almighty Allah? Then when a prophet A king was apportioned for them. They said we cannot fight alongside with this person. The person does not have wealth. He does not have big stature. So we are not going to fight. Then Allah gives the, gives the prophet, that king, what they ask for. That the king, and Allah told more than what they even think of. Because they requested that that person should have wealth as well as big stature. Allah gave him this, and in addition to that, he told him knowledge. And knowledge is power, as they say, especially when you apply that knowledge. Because mere knowledge cannot give you power, except when you apply the knowledge to what you are doing. That is when you are said to be powerful. Then, to cut it short, when these people went out for the battle, when they got to the field, some of these people, Allah tested them that they are going to see a river on their way to the battle. These people were very thirsty, they were very hungry. Then the prophet said that you should not drink from this water, except a handful of water that you are only permitted to drink. Most of them drank from this water, and I said, except very few among these people. When they disobeyed the messenger of Allah, Allah is among them a very powerful man that is going to help them, and that was Dawood. In the long run, they won the battle by supplicating to Almighty Allah. When they got to the battle and they meet face to face with the enemies of Allah they supplicated to Almighty Allah that Almighty Allah afriga alayna sabra make us to be patient this aqdamana ah. make our food to be firm not shaking wansuruna ala alqawmi alkafirin help us against the non-believers fahazamuhum biiznillah Allah give them victory over the non-believers. Wa qatala Dawud Jalut aláfẹ́ jẹ́ david killed Goliath wàjáhùn ọlọ́hùn mímọ̀ yàṣà alágídẹ of whatever you wish so what you want to confess the message is that when you look at these people they sought the help of Almighty Allah and Allah gave it, to them that's why Allah told the prophet sallallahu alaihi wasallam that whenever any of my slaves ask about me tell them that I'm very close to them and I answer the question the supplication of the supplicant whenever they supplicate I answer the call of the caller whenever the call. So whenever you call upon Allah, Allah is always ready to answer your call. Then the problem of man is to call my Almighty Allah. We don't call him. And in every situation, we have been commanded to call, call Almighty Allah. And for a believer to always know that calling Allah is worship. If you want to worship Almighty Allah, the best and one of the truest ways to worship Allah is always to call upon Allah even when you don't have any problem the prophet sallallahu alaihi wasallam he said ta'arraf ila Allah fi raha ya'rifka fi shidda when everything is moving smoothly call upon Allah then when you are in problem ya'rifka Allah Allah is going to call answer your call Allah will be with you when you have money always call Almighty Allah to give you money. When you have sound health, call Allah to give you sound health. When you are not in problem, call Allah for security. It means you have something in reserve. So when you become victim of one of these things we have mentioned, you don't need to call Almighty Allah before Allah answer your call. The Prophet sallallahu alaihi wasallam said in one of the of the narrations that whenever a slave is conversant usually do something when you usually do a tahajjud for instance anytime that you don't have opportunity to do that it will be written for you as if you have done it so when you are supposed to supplicate you don't have the opportunity to do that for the fact that you have something in stock Allah is going to use that for you so we pray to Almighty Allah to always be, be with us to make us steadfast So this is the number nine tip we have mentioned that will make us to be steadfast. We still have more inshallah that we are going to continue in our subsequent kutuba inshallah. Wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Rabbana alayna Rabbana. آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله